ìbá kì í ṣe olúwa tó kọ́ ilé náà kí ni àwọn èèyàn bá máa sọ hmm, ẹ kúkú mọ̀ pé <laughs> kò sí bí alágbàro ṣe fẹ́ ṣe é tó kò sí bí àwọn alágbàṣiṣẹ́ ṣe fẹ́ ṣiṣẹ́ tó tí ọlọ́run bá kọ́ ilé náà òṣìṣẹ́ kàn ṣe lásán náà ni tí ó bá ṣe ọlọ́run tó jẹ́ pé kí àwa ká wà ní ọjọ́ tèmi a kàn ń gbìyànjú lásán ni èèyàn lè yí píríkítí kó yí bìrìkòtò ní orí bẹ́ẹ̀ ibùsùn ẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá sọ pé kó dìde láàárọ̀ Hmm, bákan náà ló dẹ̀ máa rí a dúpẹ́ àwa dìde o àwa ń sọ̀rọ̀ o ẹ̀yìn àwọn èèyàn ẹ̀yìn èèyàn ẹ̀dẹ̀ ń gbọ́ òun wa àwa la ojú wa fi ríran o a dẹ̀ gbé apá ẹsẹ̀ gan à ń ṣe kí ni gbé bọ́dì gbé bọ́dì ní orí Orísun TV lẹ́nìí ọlọ́run ló ní ká máa jẹ́ àwa náà ní torí àwọn èèyàn bá ti ń wọ̀ àmà ah, àwọn ti ti dé o honey fingers àti finance wọ́n ti dé ọlọ́run ló jẹ́ káwa máa jẹ́ àwa lẹ́nu tọ̀ ọlọ́run ìbà ẹ o ìbà ẹ o dansaki o anna adenike babatunde mo tún ti dé sí orí ètò ojúmọ́ re ní èní honey fingers ti yàn wọ́n èmi nìkan dẹ̀ kọ́ ni mo wá ẹ ti mọ̀ ah, iye mi ò lè fapá kan fò ó máa ń bùgà wa ní sinmi láti wá láti rí mi tí mo ti bùgà báyìí tí mo ti tójú mi ti ń dán létí ó yẹ kẹsì mọ̀ pé finance wà lẹ́gbẹ̀ẹ́ finance wà lẹ́gbẹ̀ẹ́ yóò dá wa o. <coughs> ìjà mo máa kọ́kọ́ jà láàárọ̀ ìgbésí tó sọ orúkọ mi. ló bá tó ṣàgbèrò la máa pè é báyìí ẹ̀yin òun ṣàgbèrò area boys kò fọlọ́ ọba bẹ̀ especially ẹ̀yin tẹ́ wà lágbègbè Baga hmm. ẹ̀yin tẹ́ wà lágbègbè Ọ̀tẹ́dọ́là bridge gbogbo ẹ̀yin tẹ́ wà láti Opic Ìkárà ẹ̀yin ni mo bínú sí yín o ẹ mọ̀ pé a tún máa padà ríra wa ẹ jẹ́ kọ́kọ́ bínú sí kí n ṣàlàyé fún yín àwọn ìwà kan wà tẹ́ máa ń wù tó máa affect gbogbo èèyàn tó ń gba ọ̀nà Lagos Ìbàdàn express road ẹ ní láti stop ẹ báyìí báyìí báyìí kò ń ṣe ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí tírélà bá dákú sójú ọ̀nà àmọ́ ẹ̀ṣẹ̀ ni tẹ́yìn bá wá dí tírélà yẹn lọ́wọ́ tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n tún káwọn tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè mm. tètè lọ tí mm. tírélà bá ti dákú báyìí ẹ̀yàn wá bọ́ bẹ̀ ẹ̀ máa fún wọn ní problem ẹ̀ ní jẹ́ kí mẹkáníìkì tún mọ́tò ṣe ẹ̀ ní jẹ́ kí wọ́n gbé mọ́tò náà kúrò lójú ọ̀nà odò ọ̀pọ̀ awágùn lọ bàbẹ̀ ṣùá mm. àwọn èèyàn á máa kérora pé kí ló ń ṣẹlẹ̀ wájú gan-an àwọn èèyàn onímọ̀ wọn onímọ̀ pé ẹ̀yin gangan ni ẹ̀ ń jẹ́ ọtí tó wà nù ìgò tí wọ́n fi ń pè ń jíìnì mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ má jà á bẹ̀rẹ̀ sí ni máa fi ọlọ́pàá kóra wa o ọlọ́pàá máa kó ẹnibọ́dì o <laughs> tí mọ́tò bá ti dúró ṣe ló yẹ kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́ láti pákó ẹ̀ hmm. káwọn tó ń bọ̀ kí wọ́n lè máa lọ inú òbí wọn bá yẹn sí. ẹ káàárọ̀ jàre gbogbo ilé kí ẹ gbádùn ẹ kú enjoyment báwo ni wíìkì akínyẹmí johnson finance boy mo ti dé omi ò lẹ́jọ́ tó pọ̀ tí mo fẹ́ tò ẹ jẹ́ á lọ sókè tá a bá padà dé ojúmọ́ ire màṣẹ wàá bẹ̀rẹ̀ lórí parí pàṣẹ. orí ètò ojúmọ́ ire lẹ́wà ẹ ẹ ẹ má gbé kúrò ń bẹ̀ ẹ má yí kúrò ń bẹ̀ ẹ mọ̀ pé ìjà lakínyẹmí gbé wọlé lẹ́ǹkan kó má jẹ́ pé mi gangan ni máa wá tẹ̀síwájú nínú ìjà yẹn <laughs> ẹ yà fi ilẹ̀ sẹ́rẹ̀ ètò Ojúmọ́ Ire lórí Orísun TV kó wà bẹ́ẹ̀ kó dúró pa síbẹ̀ kájọba gbádùn ẹ̀ kò sí ìjà mọ́ láàárọ̀ ọjọ́ ti tèní tí ẹ bá ti rí tí mo ti ń rẹ́rìn-ín bẹ́ẹ̀ tí mo ti ẹ̀rín yẹn tó ti ń pọ̀ tó ti ń pẹ́ tí mo pé hmm, nǹkan tá a fẹ́ gbé wá bí nǹkan ìjẹ́ bí etí òwúrọ̀ ah! <laughs> Ah, kí ẹ láti máa rò pé ibi tó máa ń rí sí náà nìyẹn ibẹ̀ lójú ẹ̀sìn máa dán tó tún máa fẹ̀yìn ẹ máa bú ẹyìn ẹ máa bú ẹyìn bóyín bóyín bí ẹ máa ẹ kí wàá ní ká wáá ṣe sí báyìí <laughs> kí ni ká wáá ṣe sí báyìí lẹ́nìí dadi mọ́mí ẹ jókòó mo fẹ́ bá yín sọ̀rọ̀ kò yé yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa kí ni nǹkan tó ń fa ìpínyà tá sọ̀rọ̀ nípa ìpínyà ṣe mọ̀ pé yàtọ̀ sí divorce nígbà separation yàtọ̀ sí divorce ṣe mọ̀ pé ńgbà míì ọmọ ń dìde sọ fún yàn pé ah bóyá kẹ́yìn méjèèjì gáfárà fúnra yín díẹ̀ náà fúngbà díẹ̀ náà kò ṣe pé bóyá ẹ fẹ́ lọ pátápátá àmọ́ ó máa ó máa dáa ìyá ṣẹ̀rí kó lọ díẹ̀ nù kí bàbá ṣẹ̀rí gan kó náà farabalẹ̀ díẹ̀ nù bóyá tẹ̀yìn méjì bá fira yín ní olóyìnbá ní give yourself space. ẹ ẹ rójú tú ẹ. bóyá ẹ máa rójú tú ẹ àbí bóyá orí èmi èjì máa padà wálé pé ah láti mo ti miss ìyá ṣẹ̀rí o ah nǹkan tí àṣẹyìn ṣe fún mi ah, kò sẹ́yìn tó lè ṣe fún mi ẹ bá ń gbéyàwó mi ẹ bá wa múyàwó wa ọlọ́run la ebẹ̀ yín o <laughs> ah, bóyá bóyá kíákíá ìpínyà la fẹ́ sọ̀rọ̀ nípa ìlérí kí ni nǹkan tó ń fa ìpínyà ní ìgbà wo gan ló yẹ kí ìpínyà ṣẹlẹ̀. mi ò rò pé ó yẹ kán tún máa béèrè yẹn lọ́wọ́ èèyàn pé ìgbà wo ló yẹ kí ìpínyà ṣẹlẹ̀ mm. láàrin ọkọ àtìyàwó mm. mm. excuse ojoojúmọ́ ìbínú ìbínú ojoojúmọ́ pàápòó pàápòó tí wọ́n bá ti ń kó bítì fún dádì jù àbí tí mọ́mì bá ti ń jẹ scraping àti slapping lóríṣiríṣi tó bá ti ń pọ̀ jù báwọn àgbà ṣe máa ń sọ wípé pàá lónìí pa á lọ́la tójú yẹn ò bá fọ́ possibility wà kó máa ní hypermyopia abeg get. a di bye bye. ó necessary Kenya tún kíní yẹn wò lóòótọ́ culture hmm. Africa hmm. ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá hmm. kò fi ààyè gbà fún ọkọ àtìyàwó láti pínyà torí gẹ́gẹ́ bí ètò ilé wa gẹ́gẹ́ bí Yorùbá tọkùnrin àtobìnrin bá ti pínyà báyìí obìnrin yẹn máa ń di oníyẹ̀yẹ́ láwùjọ ni mm, mm. báṣà wa ṣe kọ́ nìyẹn o mm. àmọ́ ẹ̀sà ẹjẹ́ àtúnkiri yẹn wo ọ̀pọ̀ èèyàn ló ti pàdánù ẹ̀mí ẹ̀ lórí ọ̀rọ̀ pé káṣà máa farada lọ <laughs> ká máa farada lọ àwọn èèyàn máa ń gba ẹ̀mí ara wọn o hmm. sórí táwọn bá wo àkọọ́lẹ̀ àwọn ọkọ àwọn ìyàwó tí wọ́n gba ẹ̀mí ara wọn suicide ni mò ń sọ o mm. nínú ìgbéyàwó mi ì sọ ẹni tí ọkọ lù pa o àbẹni tí ìyàwó dá ásìdì lé lórí o mi ì sọ bẹ́ẹ̀ o mò ń sọ̀rọ̀ ọkọ tàbí ìyàwó tó jẹ́ pé wọ́n gba ẹ̀mí ara wọn mm-hmm. nínú ìgbéyàwó tẹ́ ẹ bá ṣe ìwádìí dáadáa ẹ rí i pé ó ṣeé ṣe kí wọ́n dóòlà ẹ̀mí irú wọn tó bá jẹ́ pé gáfàrà díẹ̀ rọra wà láàrin wọn hmm. ẹ dẹ̀ rí ọ̀rọ̀ yìí kò pín sẹ́gbẹ́ kan hmm. ọkùnrin wọn ní tiwọn obìnrin wọn ní tiwọn tẹ́ bá béèrè lọ́wọ́ obìnrin pé kí lọ ọkùnrin máa ń ṣe fún wa ní àwọn ó ti máa ń bínú jù ó ti máa ń ṣe kíní kan jù kò wà kẹrin kò kí ń provide kò kí ń ṣe ìyẹn wà tákùnrin náà wá fẹ́ sọ tiẹ̀ a máa jẹ́ kó yé yín pé obìnrin lè pè èèyàn lẹ́mìí hmm. torí ẹ máa sọ̀rọ̀ lọ báyìí obìnrin lè mọ́rọ̀ kó yí báyìí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ ẹkún mi mọ ibi tẹ́ ti kọ́ iṣẹ́ ẹkún yẹn ibi tí obìnrin ti kọ́ iṣẹ́ ẹkún kò yé mi tí wọ́n bá ti mú táì yẹn wọ̀ báyìí má jẹ́ kán pe mọ́mí ẹ̀ o àbí má jẹ́ kán pe dáàdi ẹ̀ tí ìyàwó bá ti lè gbé fóònù tó bá ti pè yọ ọkọ àbí bàbá ọkọ tó bá ti fi ẹkún gẹ̀rẹ́ sí ọ̀rọ̀ ẹ mọ̀ pé wàhálà ń padà bọ̀ hmm. àmọ́ èmi kà sí pé tó bá ti ń lépa ẹ̀mí èèyàn ó yẹ ká sún fúnra wa lórí ẹni tó bá wà láyé ló lè fall in love ẹni tó bá wà láyé ló lè ṣe bàbá ẹni tó bá wà láyé ló lè ṣe màmá ló lè jẹ wọn ọmọ gan bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tèmi o mm. téèyàn máa bá ti fún mi problem tó bá ti ń bọ́ sí sáìdì nígbà àgbé bọ́dì. ẹ jẹ́ ká yànnà náà ẹ̀ dáadáa finance irú àwọn problem wo gangan la lè sọ pé ẹ̀yàn ẹni tí ń fún mi problem jù àkókò pínyà irú àwọn pro because ṣé mo ń gbẹ ọ ní pé ọ ní pé báwo ni Yorùbá máa ṣe ń sọ̀rọ̀ yẹn pé nǹkan tí ó bá dàbí oúnjẹ àdídùn lọ́dọ̀ èèyàn kan èèwọ̀ ní nílé kan hmm. nìkan tẹ́yìn bá rúbẹ̀ ni pé àwọn ah, ẹni tí fún mi problem òun ni ẹlòmíì máa ń kà sí ìdùnnú pé kó tiẹ̀ ṣe yẹn fún mi lásán kí wá làwọn nǹkan tá lè sọ pé ó lè jẹ́ problem nínú ìgbéyàwó tá fi lè sọ pé ó yá kípín yà ṣẹlẹ̀. Ah oríṣiríṣi nǹkan lèmi mọ̀ táwọn èèyàn máa ń sọ pé ó jẹ́ problem mo sì rí kan láàárọ̀ yìí obìnrin yẹn obìnrin yẹn ń béèrè pé ẹjọ́ kí ni mo lè ṣe o pé tí ọkọ mi bá gbà mí mú tó bá ń kù mí mọ́lẹ̀ bí aṣọ ó lè ṣe bí ẹ̀ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ tó jẹ́ ó nígbà míì gan òun á máa dákú lábẹ́ ọkọ tọkọ òun á tún fagídí jí òun padà pé jọ jí padà jí padà. ṣé wàá rí ní tí mo sọ lẹ́ẹ̀kan báyìí o pé oúnjẹ àdídùn níbo níbì kan ó lè jẹ́ èèwọ̀ ǹjẹ́ wo jẹ́ mọ̀ pé a rí àwọn obìnrin tí wọ́n máa ń sọ pé àkọ́kọ́ mi ìṣẹ́jú kan ni tó bá ti ṣèṣẹ́jú kan ó ti tán kò tiẹ̀ ń fọwọ́ kàn mí gan kò tiẹ̀ ń ṣe kinní kan ṣe rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tó kọjú sí oníkálukú. kò sí bó ṣe kọjú sọ́tọ̀ọ̀tọ̀ tó àwọn nǹkan kan wà tó jẹ́ pé gbòógì òyìnbó kò wọ́n ní statutory àwọn yẹn wà ń bẹ̀ wọn kì í yọ kúrò mm tó ṣe ń ṣẹlẹ̀ ní fámìlì eléyìí ló ń ṣẹlẹ̀ ní fámìlì eléyìí bóníkálùkù kò ṣe ń gbà á mọ́ra àti bá a ṣe ń rìáàtì òun ló yàtọ̀ síra wọn àwọn ọ̀rọ̀ bíi owó àwọn ọ̀rọ̀ ọmọ ìtọ́jú ọmọ ìtọ́jú inú ilé àwọn nǹkan kéékèèké tí ò nítumọ̀ tó pọ̀ <clears throat> ṣùgbọ́n ẹ̀wé tí wọ́n lágbára tí ìyàwó bá ti ń rí ṣéǹjì díẹ̀díẹ̀ ju ọkọ lọ <laughs> ó ṣeé ṣe kí problem díẹ̀ díẹ̀ náà fẹ́ máa wà. inú mi dùn pé o sọ pé ó ṣeé ṣe torí mi ti fẹ́ sọ pé láyé má tiẹ̀ sọ bẹ́ẹ̀ rárá. ó ṣeé ṣe ni. ṣùgbọ́n bóyá sọ pé ó ṣeé ṣe yẹn. ó ṣeé ṣe hmm. ìyẹn bẹ́ẹ̀ ṣe wá rí àìbalẹ̀ ọkàn ó jẹ́ number one nínú gbogbo àwọn ìṣòro tó máa ń kojú ọkọ àti ìyàwó nínú ilé. Hmm, hmm, ṣe á wò. torí tíyàwó náà bá bẹ̀rẹ̀ sí ní máa tó ọjọ́ pé àti gbogbo ìbá ti dé báyìí ogun ni tó bá ti lè wọlé báyìí ẹjọ́ ni ó lè sọ pé ibo làwọn ọmọ òun sùn ó lè sọ pé bo ni kinní kan wà ó lè mọ kì í fóun lọ́kàn balẹ̀ hmm. tọkọ wọn bá ti ń bọ̀ ẹ̀rọ akàn máa ba òun ni ìyẹn ṣeé ṣe bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ máa rí baálé ilé tó máa sọ fún yín pé tí n bá ti ń lọlé tí màá mọ̀ pé mo fẹ́ ní peace of mind màá ọkọ yà ní bí apá màá mú ìgò bíi mẹ́fà màá rí i pé mo ti wà lẹ́rẹ̀. ok rẹ́gẹ́ straight. wọn ò tiẹ̀ ní bá mi sọ̀rọ̀ màá kàn lọ sùn jẹ́jẹ́ ni àìbalẹ̀ ọkàn àti ká máa gbéra ẹni ní ẹ̀mí gbóná yẹn hmm. ó jẹ́ nǹkan àkọ́kọ́ tó máa ń ba àwọn ọkọ àti ìyàwó lẹ́rù tó dẹ̀ máa ń fa ìpínyà láìpẹ́ ọjọ́ kìdẹ́ ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ó ń ṣẹlẹ̀ nílùú ọba hmm. ọ̀rẹ́ mi kan wà ní ìlú California ó wá ya fọ́tò kan fi ránṣẹ́ sí mi níjọ́ kan ọlọ́mọdé ògbélé tí mo sọ yìí <laughs> òun fabọ́ jẹun hmm. ó wá fi ilẹ̀ sórí kábínẹ̀tì inú kíchìn ó wá lọ bí iṣẹ́ ìyàwó tiẹ̀ wá fàbọ̀ tiẹ̀ jẹun tán ó wá lọ fọ̀ nínú kíṣì gbà tó fọ̀ tán ó wá ya abọ́ ọkọ ó wá fi ránṣẹ́ sí lẹ́nu iṣẹ́ pé tó o bá ti dé o wọ́n gbàgbé àti fọ̀ fọ̀ abọ́ rẹ kó bá nǹkan rẹ ń bẹ̀ <laughs> ẹjọ́ ṣó lòdì sófin. orú òfin wo. òfin ìgbéyàwó. òfin ibo lẹsìn lófin ìgbéyàwó gangan kí ni òfin ìgbéyàwó gangan gangan. ẹ ọ̀rọ̀ yìí ó di ilẹ̀ ju tá à ń sọ yìí lọ <laughs> mo ṣáà ń ti àwọn ìbéèrè yẹn sí ẹ mò ń ti sí ẹ ọmọ yìí kí ni òfin ìgbéyàwó gangan gangan ibi ká múnú ara wa dùn ni wọ́n ní olùrànlọ́wọ́ la wọ́n jẹ́ o olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ wọn sọ pé kó wá lómi gbò wọ́n ní kájọ ranra wa lọ́wọ́ ni. ok òun ni ó ṣe fi ló ṣe ya fọ́tò abọ́ tó fi ránṣẹ́ sí. ṣé wá rí ṣe rí tó bá ti ń dẹrù lẹ́bù báyìí òpin ọ̀rọ̀ la máa ń rí àkín bẹ̀rẹ̀ ta ló mọ̀ bóyá bí ọkùnrin yẹn ṣe máa ń ṣe ní gbogbo ìgbà nìyẹn ṣé ẹ mọ̀ pé níbí báyìí ó yàtọ̀ sí ilẹ̀ ọ̀hún yẹn. ó yàtọ̀ sí dáadáa. ó yàtọ̀ níbí báyìí nsìn baálé ilé à ọba ni wọ́n. king of kings. ọba ni wọn lè jẹun tán láyé kan fọbọ́. náà ti palẹ̀mọ́ náà ni. wọn ò tiẹ̀ ní palẹ̀mọ́ nítorí pé ojú kan tó bá jókòó sí báyìí náà lẹ ti máa gbóúnjẹ fún wọn ibẹ̀ náà lẹ ti máa palẹ̀mọ́ kódà ah màámi o atukunlẹ̀ ọkùnrin dáàdì mi àtúnṣanwọ́ lọ́wọ́ àtúnṣanwọ́ lọ́wọ́ nígbà tá à ń dàgbà inú wa máa bí mi ní pé kí ló dé gan ló dé gan. bó dẹ̀ ṣe bó ṣe pé àwọn nìyẹn ó dẹ̀ ń dùn mọ́ wọn lọ. ó ti wá mọ́ wọn lára àmọ́ ṣé kí a máa tànra wa ó wá affect ìyá yẹn náà ní health yẹn. toró máa mọ̀ lára. ó ti bẹ̀rẹ̀ sí ní affect ìgbà tá a dàgbà la bẹ̀rẹ̀ sí ní kọ́ pa kí ló dé àmọ́ àwa lè kọ́ mọ́ torí pé ó ti wá mọ́ wọn lára. mọ́ wọn lára kò ṣe é ó ti di mọ́ndìkì yábìdí ni. bàbá mi á sọ pé ọmọọba làwọn àwọn ò lè wọ kitchen gbomi kaná bẹ́ẹ̀ ni nítorí nígbà tó ń wà ní kékeré tí ìyàwó ilé ìbá ti gbóúnjẹ wá ìyàwó ilé ló máa gbomi wá ìyàwó ilé ọmọọba ni wọ́n ìyàwó ilé ló máa gbé ó ti wá mọ́ wọn lára débi pé kọ́ máa expect irú nǹkan bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìyàwó wọn ìyàwó kẹ̀rẹ̀ wọn kan ń lere òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ lọ eh. ńgbòdò ẹ̀dà ńgbòdì pé wàá dàgbà tí health ó bẹ̀rẹ̀ sí ní tí ò gbà mọ́ ló pé tán bá ti sick dádì mi máa jókòó pé kódà mi èmi mo ìwà ah, ọ̀rọ̀ tí mo sọ yìí ò tí ì pẹ́ ẹ̀yin ará ilé ọ̀tọ̀ ni pé à ń fẹ̀dí ara wa síta ọ̀tọ̀ ni pé à ń kọ́ra wa lọ́gbọ́n títí di àkókò ó ní láìpẹ́ láìpẹ́ tí mo lọlé tí mo dáná tí bàbá mi lòun ò lè jẹ́ torí mi mo dáná èmi èmi èho odindi èmi anifinga odindi ẹ lè imagine ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ẹ jẹ́ ká fẹsẹ̀ rájọ́ ọ̀rọ̀ yẹn tó máa kárí lára mo ń padà bọ̀ a sì wà lórí ètò àlọ́ ẹ jókòó à ń bọ̀. ìyà ń bẹ nínú ìpínyà nínú ìgbéyàwó àti káàkàn yẹ fúnra wa gbélé ń já káàkàn yẹ bí ọdún kan ọdún mẹ́wàá ọdún twenty ah! ọdún thirty. ìyẹn ti ń lọ o. a kàn yà fúnra wa díẹ̀. bàbá àlàyé ti bẹ̀rẹ̀ ìgbẹ́ bá ti yà fún ogún ọdún ọgbọ̀n ọdún kí ló ti wá kù ń bẹ̀. bá wá padà dé a ti wá mọ yàrá wa. ẹ ti ẹ ti wọ bí eighty billion years. sẹ̀pán <laughs> ló kàn wọ́ èsì. ojúmọ́ ire náà lètò tẹ́ ẹ ṣe ń gbádùn jàre lórí Orísun TV àwọn tiwa àwọn tí wọ́n máa ń ya wọ́n á tún mú fídíò wọ́n á ṣe fídíò ẹ̀yin tẹ̀ ń wò wá lórí TV ẹ tún máa ṣe fídíò máa ránṣẹ́ sí wa ìfẹ́ yìí mọ̀ pọ̀ o I know you love me I love you too. àwa náà ń gbádùn yín bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa lójoojúmọ́ àwọn tó ń wò láàárọ̀ àtàwọn tó ń wò lálẹ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa wọ́n ṣe ń fi ránṣẹ́ sórí Orísun òun náà ni wọ́n ṣe ń wá wa kàn lẹ́yọ̀kọ̀ọ̀kan wọ́n á wá nìkan wọ́n á bá a sọ tiẹ̀ wọ́n á wá wọn náà kàn wọ́n á bá a sọ ẹ ṣé o adúpẹ́ adúpẹ́ pé òkun kí ni nǹkan tá a wá ń fara wá fà látẹ̀ẹ̀kan ìpínyà nínú ìgbéyàwó kí làwọn nǹkan tó ń fà á ọgbọ́n wo la lè rí dá sí i kí ni nǹkan tó yẹ kí dáàdì mọ̀ kí ni nǹkan tó yẹ kí mọ́mì mọ̀ àwọn ọ̀wá wo ló ń bẹ lọ́wọ́ wa tó yẹ ká wa wó ẹ̀ bọlẹ̀ ó lè jẹ́ ká lè pẹ́ gẹ́gẹ́ bí tọkọtaya nǹkan tá à ń gbìyànjú àti bára wa sọ láàárín ìṣẹ́jú mélòó kan tá a fẹ́ lò lórí ètò láàárọ̀ yìí nìyẹn anidẹ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ah, experience pọ̀ wọ́n dé experience pọ̀ <laughs> <laughs> inú inú ti bí anilẹ̀ kan pé mo sóúnjẹ Only me, onílé only àánì onílé me. alẹ́ yunifásitì kí ni ewa wà lọ́yìn náà. ọkọ mi pé kàn sọ Ah, ẹ̀mí bó o ṣe ṣe é bóyá ó yàtọ̀ bóyá bọ́kọ tiẹ̀ ṣe fẹ́ràn ló ṣe ṣe ọ̀tọ̀ ní pé kí wọ́n á sọ pé nítorí pé ìwọ ló ṣe kì í ṣe ìyàwó mi ló ṣe kì í ṣe ìyàwó mi ló ṣe. ìyẹn wá dàbí aláìmọ̀ ṣe. Ah! orí mi kanrin ni pé ẹ kọlọ jókòó ni gbà tẹ́mi wá fẹ́ ṣe pabambarè mi tí mo mọ fọ́rífọ́rí ṣe ń bá lọ gúnyán mo dẹ̀ mọ̀ pé dá dì Ah, iyán iyán ọmọ ajẹ́ láàárọ̀ ọ̀sán alẹ́ twenty four hours twenty four seven monday tuesday wednesday sunday kò ń hmm. sún wọn mo bá gun iyán pé ọbẹ̀ tẹ́ ni mo sè ẹ̀ níjẹ yẹn máa lọ gúnyán sí i mo bá gúnyán tó bá ń gbọ́ po kíkó náà bá wá kíkí ah, iyán lẹ́yìn afẹ́jẹ lọ́sàn-án bẹ́ẹ̀ ni sà kùṣẹ́ kárí ọmọ wa pẹ̀lẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo mo ń mi í pé nǹkan máa ṣẹlẹ̀ bí nígbà tí wọ́n yẹ yọ́tọ́ mo kúkú gún sí wọn pé mi bá ń jẹ ẹran kọkọ mi ẹran kọkọ tọkọ mi o ẹran kọkọ tọkọ mi mo ń wọ̀n báyìí pé ẹ má wọ̀rẹ́ ẹ méjì dírámà ni màá ṣe fún yín ló bá kọyán fún rárá mi mo wọ̀ mo ní mọ́mí èmi ni máa bu ọbẹ̀ yìí mo bá bù ú gbàgbé dáàdì ọbẹ̀ tí mo sè lẹ́ẹ̀kan pé ẹ̀ jẹ òun náà ni àfi gbé iyán wa ni ah ṣèbí yán ni yèsò ogun èmi náà ni mo gun àkàrẹ ọmọ wa gbìyà gbìyà gbìyà ọ inú ti bí mi ní ọkàn mi mo sì wò ó pé wọn sọ pé ṣèbí ọbẹ̀ ẹ̀kọ́ ìwọ ló ṣe mi ò jẹ bàbá mi ń hmm. o ó yá ẹ jẹ́ ká wá wò kí ni ìdí tí wọ́n ṣe wá sọ pé dandandandan tẹ́lẹ̀ yẹn kíyàwó wọn oúnjẹ tá a sì yẹn tó ń gbé sẹ́gbẹ̀ kíyàwó wọn ẹ̀ṣẹ̀ wá wọnú kíchìn ìyá etí kó ṣẹ̀ lọ dáná wá. ṣe rí àwa àwọn obìnrin àwọn náà máa ń ba ọkọ wọn jẹ́. ìyá mi tiẹ̀ bà bàbá mi jẹ́ tó bá jẹ́ pé wọ́n bá wọn jẹ́ gidi. ẹ̀yin obìnrin máa ń ah, ba ọkọ jẹ́. gidi. àwọn kankan wọ́n rẹ̀ wá jẹ́ pé téèyàn bá ti bẹ̀rẹ̀ tí ò bá lè tẹ̀síwájú bẹ̀ mọ́ ó máa dogun. kókó gangan nìyẹn kókó yẹn gangan nìyẹn. á di ogun ní ìgbà kan mo mọ mọ̀lẹ́bí kan tó jẹ́ pé kí ó tó dìgbà tíyàwó máa dáná tán fúnra lára ẹ̀ ló máa lọ bus stop tó máa lọ ra kókó àti mẹ́mẹ́ wá lọ́wọ́ àbòkí agbèfọkàn pé kó yìí máa fi yẹn denú lọ́nà kóhun tó dáná tán. Hmm. ìjọ tó bá ti wá lọ sí bus stop tí ò bá ti wá ró ní kókó tó bá padà sílé ọkọ máa bínú jáde kò ní jẹun láàárọ̀ ọjọ́. ló bá tán ló bá tán ṣó ti ní olóyè kèmí náà máa sọ pé ó pín ọ̀rọ̀ lórílẹ̀ kan nípa ti ọ̀rẹ́ ẹ̀ tó wà ní California yẹn o rí ìbẹ̀rẹ̀ nǹkan téèyàn ò bá nílé parí má wulẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ara wọ́n rí pé orí ètò ní àná bí àná náà ni la sọ̀rọ̀ yẹn pé ìwọ tó bá fẹ́ ṣe nǹkan ní àfojúsùn ọjọ́ iwájú sínú nǹkan tó fẹ́ ṣe má kàn bẹ̀rẹ̀ kó wá dé àárín kó wá sọ pé ó wá paná kó wá paná kó má lè lọ síwájú ká ní pé ìyàwó yẹn ti bẹ̀rẹ̀ ó ti mọ̀ pé ẹ mọ̀ pé nílùú òyìnbó ọkọ máa jáde lọ ṣiṣẹ́ ìyàwó á jáde lọ ṣiṣẹ́ àwa náà ṣiṣẹ́ ń bí kò yẹ pé à ṣiṣẹ́ ń bí àmọ́ kò dàbí ọ̀hún yẹn ń gbà mí nǹkan tó yẹ pé iṣẹ́ wákàtí wákàtí ó lè jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀nà bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti máa ṣiṣẹ́ fún odindi ọjọ́ kan ẹlòmí ẹ̀gbọ́n mi máa sọ fún mi nígbà míì pé ah torí bọ́lá ìjàgbọ́ méjìlá lòun àti ìyàwó máa pàdé ńlé láti aago márùn tí wọ́n ti túká oníkálukú ti gbọ̀nà títí wọn lọ tó irú èèyàn bẹ́ẹ̀ yẹn níbo ló ti fẹ́ ráyè pé dandandan pé kò ń jókòó mo máa ẹ̀ṣẹ̀ bá ọkọ fọṣọ wàá ṣẹ̀ bá ọkọ fọbọ́ wàá ṣẹ̀ bá ọkọ dáná irú ọmọ ilé kí n béèrè lẹ́ǹkan pé òfin ìgbéyàwó gangan dà. àwọn ọkùnrin mo ti sọ tó obìnrin mo ní obìnrin ìgbà míì ẹ̀yìn kan táwọn lè tẹ̀síwájú ọ̀nà máa ń bẹ̀rẹ̀ tẹ wá rí tọkùnrin ẹ mọ̀ ò lè máa fọ́ tébù ẹlẹ́sẹ̀ mẹ́ta tó wà wáyé máa fọ́. ẹ̀yin tó bá ti dìgbà ọ̀rọ̀ ọkọ àtìyàwó lẹ máa rántí wípé we are Africa. we are. ìgbà yẹn lẹ máa rántí pé i'm an African man. ọmọ Yorùbá ni mí o báyà ni kinní kan báyà ni kinní kan. Mm-hmm. àmọ́ tó bá di pé ká mówó lẹ̀ ẹ wá máa wá independent lady káàkiri. Mm -hmm ẹ wá máa sọ wípé gbogbo wa ọlọ́run dá wa dọ́gbadọ́gba ni ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kásọ̀rọ̀ kan bu yìí fún ọkùnrin àbí kí wọ́n ṣe nǹkan kan fún ọkùnrin kí wọ́n tọ́jú ọkùnrin ìgbà yẹn lẹ máa ń jẹ́ máa hmm. pẹ̀lẹ́ okun o máa ṣó máa káre ṣùgbọ́n tó bá di pé kẹ́yìn ṣe ìṣe ọkọ ẹ máa wá contemporary ṣé ẹ gbàgbé wípé téèyàn bá jẹ́ African man lóòótọ́ o lè fẹ́yàwó mẹ́rin ṣùgbọ́n o gbọ́dọ̀ kọ́ ilé mẹ́rin gẹ̀ngẹn. tí o lè kọ hmm. o ò lè kọ o parí ìyẹn ẹyọ kan. ẹlẹ́ẹ̀kejì African man tó o bá kó oúnjẹ jọ tó o fẹ́ gbóúnjẹ wá sílé pé wọ́n ń tọ́jú ilé gbogbo nǹkan pátápátá fún o máa kó wálé fúnra ẹ ni hmm. ìbò fẹ́ tọ́jú obìnrin ní culture Africa ìyàwó wa máa dúró nulẹ̀ àwa máa lọ hustle wa a máa kóṣù kó gbẹ a máa kó wálé fún a máa tọ́jú wọn ní ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń ṣe ẹ̀yin náà lẹ́tí wọn máa sọ fún ìyàwó yín pé kí làwọn mọ́mí ẹ ṣe kí làwọn dádì ẹ ṣe tán lè support wa ṣèbí dádì ẹ ṣàgbá business idea lọ́wọ́ mi dádì ò mi ní capital can you hear yourself what are you bringing to the table? yẹn tẹ wá ó kọ́mọ̀ lẹ́yìn. àmọ́ ah, ṣe ń bọ̀ ọ́nbẹ́ ọkùnrin ẹ máa pariwo what are you bringing to the table? ẹ̀bẹ̀ African man ni ẹ what are you bringing to the table? ṣùgbọ́n tó bá ti dé di respect African man ni ẹ mm, mm. ìgbà wàrà ní túká. Mm ẹ jẹ́ àmọ́ nǹkan tá a fẹ́ ṣe gangan ẹ jẹ́ àṣe lálàyé ká understand ẹ̀ ṣé African man ní ká ṣe tá a bá fẹ́ ṣègbéyàwó àbí ká mọ̀ wípé gbogbo wa we are bringing it to the table. we are in this together. ẹ ewo la jọ fẹ́ ṣe ọ̀rọ̀ wa gbọ́dọ̀ yíra wa mhm. communication àti máa ń sọ lójoojúmọ́ pé communication communication nínú marriage kájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kájọ máa sọ̀rọ̀ mm. láàrin ara wa mm. lójoojúmọ́ obìnrin ní tiwọn lọ́wọ́ o mm. ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin ah! ìwà yóò dáa. gẹ̀gẹ́ coming from a man. gbogbo tó ọ̀rọ̀ ni ìwà yóò dáa àwa yìí náà lọ máa sọ pé jẹ́ nípa ọkàn táwọn ọkùnrin máa ń pa fún ẹ. Hmm. wọ́n ní mi ò fẹ́ lo ìyàwó mi gbó òun mo ṣe rọra wọ́mọ ilẹ̀ kékeré ah! tí mo fi ń gẹ̀rẹ́ ẹ̀ lẹ́yìn ah! àwọn ọ̀rọ̀ bẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn obìnrin ẹ̀jẹ̀ bá yín pariwo síta. Ah! mo kọ́ yà fún onílẹ̀ kí mọ́ o ah. kí ló kan boys kí ló kan fẹ́ gbà. kí ló kan ayé. <laughs> ẹ̀yin ẹ máa sọ pé mi ò fẹ́ lò ìyàwó mi gbó máa tọ́jú ọmọ ẹlẹ́ kan síta ọmọ ẹlẹ́ kìíní kan kìíní kan. ẹlòmíà ní òun ò lè gbéyàwó lọ sí club hmm. òun dẹ̀ lè lọ sí club pẹ̀lú ọmọ obìnrin mi. Hmm. ṣé ìyàwó yẹn wọ́n sọ fún ẹ pé kò mọ jíìnì kékeré wọ̀ kò mọ jójó. no wife allowed ni wọ́n kọ sẹ́nu ọ̀nà club. imagine ṣé rí ẹ̀yin ọkùnrin mo ń ṣì máa wá sórí obìnrin mọ̀ pé mi ò kì í fárí apá kan dápá kan sí nítorí pé kò ṣe pé bóyá mi ò ń ṣe àmọ́ ṣé rí àwọn ọ̀rọ̀ tó ń jáde látẹnu finance bó tiẹ̀ ń bọ̀ láti ẹnu ọkùnrin ah. ẹ jẹ́ ń gbé fún finance. òótọ́ ni òótọ́ ọ̀rọ̀ ní ká máa sọ òun lórí ètò ojúmọ́ rẹ̀ àwọn àdèmà máa sọ òótọ́ ọ̀rọ̀ fún yín nítorí pé tó bá dáa tán ní apá kan ní apá kan ní sáìdì ọ̀dọ̀ yín ẹ máa máa rántí honey fingers àti finance pé wọ́n ti sọ̀rọ̀ yìí pé orí ètò ojúmọ́ rẹ̀ lẹ ti mú ọ̀rọ̀ yìí jáde òun ló máa jẹ́ pé àwọn máa sọ tiwa ní gbogbo ìgbà ìwọ ọkùnrin tó bá ti mọ̀ pé respect yẹn gangan ló ń wá ó máa ṣe iṣẹ́ tó wà ní ìdí respect yẹn kò yẹ yín ó máa ní láti ṣe iṣẹ́ tó wà nídìí respect kí nìkan tó ń bring respect kí nìkan tó ń mú respect wá kí nìkan tó ń mú ìtẹríba wá láti ọ̀dọ̀ ìyàwó ò ń tọ́jú ìyàwó ò gbé lẹ́mìí gbóná kò sí gbàgbó sojoojúmọ́ skul owó skul ọmọdé òfin ilẹ̀ owó léde òfin ilẹ̀ tọ́lọ̀ bá dẹ̀ ṣe yín ẹ̀ kọ́lé ara yín maintenance léde ẹ ṣe ẹ máa sọ pé ìwọ náà lọ ṣe yẹn ìwọ náà lọ ṣe yẹn ṣé o mọ̀ pé yìí wà nínú pé kí ọkùnrin ṣe nǹkan àbí kí ìyàwó ṣe nǹkan kó tún dé elé ló ná ó yá gbà dá padà. orí ìwọ gan awú tó bá ṣe ah, ah. lẹ. Ah, tí wọn kí wọn máa gbà padà mo máa tún ṣe máa tún ṣe ẹ wo àkókò yẹn kò fi bẹ́ẹ̀ sí táìmù fún àkókò mo fẹ́ máa lo ọ̀rọ̀ finance right <laughs> ẹ jẹ́ ká sáré lọ fi ẹsẹ̀ rájó nítorí bàbá bàbá kádíjà bọ́ ṣe wà yẹn irú ti ń bí wọn pé finance kílẹ̀ tó cast. ẹni tí ló bá ń bí. finance kílẹ̀ tó cast mi <laughs> ẹ jẹ́ ká lọ fi rájó à ń bọ̀. orí ètò ojúmọ́ ire náà la ṣì wá ọ àìtí kúrò mo dẹ̀ mọ̀ pé àìtí gbé kúrò mbẹ̀ tó yẹ pé ti gbé kúrò ẹ̀ ní máa gbọ́ nǹkan tí mò ń sọ. tẹ bá mí ìṣètò ìbóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lè darapọ̀ mọ́ wa padà tún dédé aago méjìlá òru láti wò láti ìbẹ̀rẹ̀ nítorí ó ti láwọn kankan tá a ti sọ ẹ má mú ètò yìí ní ìgbẹ̀yìn ẹ má mú láàrin ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó lè bá yé yín dáadáa honey fingers àti fineness à ń fomi jomi toro ọ̀rọ̀ lórí ìgbà wo gangan ló yẹ kí ìpínyà kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó kí làwọn kan tó ń fa ìpínyà gangan kí ni nǹkan tí ìpínyà lè ṣe nínú ìgbéyàwó kí làtúbọ̀ tán ìpínyà ẹ̀ àdẹ̀ àtijọ́ ń fa látẹ̀kan àti ń sun àti ń sun ó dẹ̀ dá wa padà sí orí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹbí kan ó lè yàtọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ ní ẹbí kejì ohun tí àwọn ẹbí kan nífẹ̀ẹ́ sí ó lè jẹ́ nǹkan tó máa fa ìpínyà ní ọ̀dọ̀ ẹbí mi hmm. òun hmm. nìyẹn hmm. a dẹ̀ ti ń sọ ń pé ọ̀rọ̀ finance system kankan pé àwọn obìnrin mi ló ba ọkùnrin jẹ́ wọ́n ba ọkùnrin jẹ́ tùjẹ́sẹ́ ni pé kíní yẹn wá ó bẹ̀rẹ̀ sí ní fa àìlera fún àgọ́ ara wọn gangan ní àkókò tí wọ́n fẹ́ sọ pé ó yá mi ò ṣe mọ́ àwàdògùn ah! ìyàwó mi ò gbọ́ràn sí mi lẹ́nu mo ti ń kọ̀ rẹ́ ó ti ń kọ̀ rẹ́ ni tí ò bá kọ̀ rẹ́ ah, ìyá ìyá kàjíjẹ́ ò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti ń kọ̀ rẹ́ ni a bá di ogún pé ìyàwó ti ń kọ̀ rẹ́ àníjẹ́ ìsọ̀tàn kan fún ọ pé ọmọ mi kan sọ fún mi ó ní ẹ̀gbọ́n nǹkan àtẹ̀tìmọ̀ tán wọn kan tó kúrò ní Nàìjíríà ń bí tí ngbà tọkọ wà ń bí àtìyàwó ọmọ kan náà yìí bí ń gbà yẹn ọkọ yìí ó tiẹ̀ ní oríṣiríṣi sí ẹja gbàgbé àwọn yẹn náà <laughs> ká gbàgbé àwọn yẹn ká lọ sí ojú kínní gangan ìwọ tó pe rẹ ń tíṣà èmi ò mọ tó nǹkan di aago mẹ́wàá alẹ́ kò tó wà kò ń ṣe private kò tó délé aago mẹ́wàá alẹ́ ni ìwọ yìí ló máa ní tí ìwà àtìyàwó jọ ṣe nǹkan kan tó jẹ́ pé owó ìyàwó gan ni àmọ́ orúkọ tiẹ̀ nìkan ló wà lórí ìwé ilẹ̀ àwọn oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan tó jẹ́ pé tó bá mú ìyàwó ẹ̀ báyìí kò ń ṣe ní lílù o àwọn ọ̀rọ̀ àwọn nǹkan kan igbá ṣàwo ìwọ ló gbọ́dọ̀ ṣe léyìí ìwọ ló gbọ́dọ̀ ṣe léyìí kò lè ràn ìyàwó lọ́wọ́ nígbà tí ìyàwó wà nínú oyún gan tí kò ikú ẹ̀ dẹ̀ ga nínú oyún tí kò ga báyìí kò lè bá ṣe nǹkan kan ọlọ́run wá gbàdúrà wọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní UK nígbà tó máa sọ fún mi náà bá ní ọkọ bá di ẹni tó máa sọ fún yàwó pé lójókòó lójókòó jẹ́ nǹkan sáré bẹ́ẹ̀ lọ fọbọ́. ọmọ àfipáńkẹ́rẹ́ òyìnbó náà. ẹ jọ̀ọ́ tí bá ṣe wickedness ìwà ìdá ìkà kí ni ìdí kí nìkan tó wá sáré mú ọkùnrin change láti bí lọ sóhun yẹn ohun tó ń ṣe lóhun tó rọrùn fún kí lóyún tí ò lè ṣe bí kó dẹ̀ rọrùn fún. mo ti sọ̀rọ̀ culture lẹ́ẹ̀kan culture pẹ̀lú nǹkan tó ṣe wá lè ṣe níbẹ̀ yẹn <laughs> kò sí nǹkan tó dáa tán o bá a ṣe sọ pé yorùbá dùn yorùbá dáa yorùbá ṣe gbá yorùbá ṣàwò àwọn ibì kankan wà tẹ́mi máa ń wò tí wọ́n sọ pé irọ́ o <laughs> ṣe ẹ̀ṣà àwọn our daddies daddies daddies hmm. àwọn daddies daddies hmm. daddies daddies okay our forefathers wa tí wọ́n ṣe àwọn nǹkan <laughs> tó dà pé wọ́n ro ti technology wọ́n ro ti advancement àti mm. civilization hmm. wọ́n ro mọ́ level yẹn o hmm. Hmm. torí nǹkan táwọn sọ ọ́ lẹ̀ fún wa pé báyìí ni ká ṣe máa ṣe ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ ẹ̀sà ẹ̀yàn ti change your side ọ̀nà yọ o wọ́n ti fa wọ́n ti fa títí ibòmíì sínú area wọ́n ti da asphalt sórí ẹ̀ mọ́tò gidi ńláńlá ti ń kọjá bíríìjì ti wà ń bẹ̀ gan bẹ́ẹ̀ ni wọ́n tọ ẹsẹ̀ lọ sí ọ̀yọ́ wọn láwọn side ibì kan wọ́n ti ń gbé flight lọ síbẹ̀ ìgbà tọkùnrin fẹ́ fẹ́ ìyàwó a sọ pé a fẹ́ culture obìnrin mm. ṣe máa ṣe ilé ọkọ rèé mm. kíní kan kíní kan mm. àwọn òbí wa náà tún wá ní ṣàlàyé fún wa bọ́kùnrin náà ṣe ń ṣe ilé. bẹ́ẹ̀ ibi tí ìyàṣìṣe yẹn gan ti ń bẹ̀rẹ̀ gangan gangan nìyẹn obìnrin la máa ń sábà dojú kọ ní ẹ̀kọ́ ilé ọkọ àwọn òbí ìyàwó wọn á gbéyàwó jókòó wọn á máa kọ́ bó ṣe máa ṣe ilé ọkọ wọ́n á tún máa sọ fún ọkọ pé jọ o tó bá ṣẹ̀ ẹ́. wọ́n fẹjọ́ ẹ̀sùn. fẹjọ́ ẹ̀sùn. Ah! ó máa ń bí mi inú. ọ̀rọ̀ yẹn máa ń bí mi inú. ẹ eh, get ah! tó bá ti ṣẹ̀ ẹ́ fẹjọ́ ẹ̀sùn mi ìṣojú ọkọ ẹ̀ tún máa sọ fún ìyàwó pé hmm, èmi ò kí ọkọ ọmọ tí mo bá ti sìn lọ lé ọkọ kò hmm. sáyè ẹ̀ mọ́ ń lé mi o hmm. tó bá ti lọ má jẹ àfi tí wọ́n bá rán ẹ wá o ò ní sọ wípé ló ń bí ẹ o wá wá sílé wa. Eh. tẹ́bi bá ń gba engagement tí mo ń ṣe alága jókòó alága dúró èmi ò kì í sọ pé tí ìyàwó bá ṣẹ̀ wá ẹ̀sùn mo máa ń là á mo máa ń là á máa ń là á láàrin gbogbo èrò lójú patí yẹn mo máa là á ni pé tíyàwó ẹ bá ṣẹ̀ ẹ pé jókòó kò sọ fún ẹjọ́ ìyànnà náà ẹ ṣé orí mọ́mí àti dáàdì tó jókòó yìí ní apá bí mọ́mí àti dájú tó jókòó lápá bí wọn ò gbúdọ̀ gbọ́ sí tó má ti gbọ́ wàhálà tí ń ṣẹlẹ̀ ojú àwọn òbí yẹn ni mo ṣe máa sọ. àwọn òbí gan take care tiwọn nínú ilé. bẹ́ẹ̀ni ọkọ àtìyàwó mà níwọ̀n àwọn náà ní kéèsì tiwọn tí wọ́n ah, ah! fẹ́ tí wọ́n kan sọ fún yín ni o ṣáwọn máa ń padà lọ sílé ìtura. níbo níṣojú àwọn òbí yẹn ni mo ṣe máa sọ pé kò sí ṣẹ́rí àwọn òbí tí wọ́n ti di pé wọ́n ti ń pè wọ́n ti ń bá yín dá sọ̀rọ̀ wọ́n ti ń pè ń jókòó wàhálà ti wọnú ẹbí yín wọ́n ṣiṣẹ́ láti pé kí ẹbí yẹn kó dàgbà débi tí ẹ wà lénìí ni wọ́n ṣe lè jókòó níjókòó pé mò ń sin ọmọ fọ́kọ tí wọn ò bá ṣiṣẹ́ yẹn débẹ̀ àìmọye nǹkan tí wọ́n gbà àbí mọ́mí mo parọ́ wá ti máa rí àwọn ìyá ọkọ ìyá ìyàwó wá ti máa rẹ́rìn wá hmm, ti máa rẹ́rìn. èmi ni wọn ò ní láìkì lédu. wọ́n ti máa <laughs> rẹ́rìn nítorí pé àwọn náà mọ nǹkan tí àwọn náà ṣe láti fi gbé ìgbéyàwó wọn lárugẹ tí wàhálà bá ti ṣẹlẹ̀ ọkọ ìyàwó sọ̀rọ̀ mo máa ń sọ kinní kan communication is key ẹ pera yín ẹ bára yín sọ ṣé rí àkókò tẹ máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ ti gbọ́dọ̀ ẹ ti gbọ́dọ̀ fà dáadáa tó ti jẹ́ pé ó dàbẹ̀ ni pé ipa ti pin ipa kò ń ṣe ẹ ẹ um, ó pẹ́ wọlé lè bóyá aago méje lọ́kọ́ wọlé ó wá ṣe mistake wọlé ní aago méje àbò ó ti mú fún un. mọ́mì ṣe ti rí sí i ìfẹ́ mi ò tí ì dé o mi ò mọ́bi tó gbà lọ́gọ́ méje ló máa ń dé kò dẹ̀ sí traffic mo ti wọ máàpù wo map kò sí traffic lọ́nà road ẹ̀ road ẹ̀ ó clear. òun gangan ló ń fún rẹ̀ ní wàhálà òun gangan. àwọn òbí tẹ́ lọ ń fi ẹjọ́ sùn òbí tó lọ fẹjọ́ sùn mm. tó jẹ́ pé òun gan ronú <laughs> kí ni dáàdì máa jẹ lálẹ́ ọwọ́ àfẹjọ́ dáàdì tiẹ̀ sùn ah! ọmọlọ́wọ́ lè pa bàbá oníbàbá ọmọlọ́wọ́ lè pa ẹ oníyàá fèsì problem fáwọn eh! fúnra ẹ ẹ bára yín máa sọ̀rọ̀ hmm. ṣùgbọ́n eléyìí tó jàjù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn ọkùnrin mi máa dìlé lórí obìnrin ni wọ́n sọ pé ó nílé obìnrin ló ń tọ́jú ilé hmm. obìnrin ló máa wà nílé hmm. nígbà tẹ́yìn bá ti jáde lọ tẹ́ ẹ lọ ọ̀sùn ní àwa tá a jọ wà nàìjíríà o mi sọ̀rọ̀ àwọn tó wà lókè òkun àwa tá a jọ wà nílé ni o tóbìnrin yẹn bá wà nílé tó ń tọ́jú ilé dè ṣe rí bọ́lọ̀ ń ṣe dá obìnrin ọ̀tọ̀ ni ó ṣe dá ọkùnrin ọ̀tọ̀ ọkùnrin lè ní control lórí emotions ẹ̀ hmm. ó lè ní control lórí bó ṣe ń ro nǹkan tóbìnrin bá dájọ́ kò ń gbà mí báyìí láìsí wàhálà a máa dá fúnra ẹ̀ máa ro wàhálà a máa fi blame máa create wàhálà òótọ́ ọ̀rọ̀ ni o wọ́n máa dá máa fi blame máa create wàhálà sílẹ̀ kó tó dé tí wọ́n gan bá ti ń bọ̀ as ọmọkùnrin hmm. wà sẹ́ńtì máa jùmọ̀ hmm. wà sẹ́ńtì máa mọ́kàn ó ti yẹ rice lọ kó gbé sórí ọkọ̀ kó jẹ́ kọ́kàn ẹ balẹ̀ kó tó wọlé téèyàn bá ti ń wọlé ẹ̀jẹ̀ fún scope kan nígbà tí wọ́n kọ́ mi scope yìí mo rò pé rọ ni nígbà mo try mo rí pé yìí ó máa ń jẹ́ lóòótọ́ o tó bá ti fẹ́ wọlé hmm. tó ti kanlẹ̀kùn wọ́n dá ẹ lóhùn wọn dá ẹ lóhùn nǹkan tó bá sì lè mú wọn tó wọ́n ti ṣílẹ̀kùn fún ẹ ìpè kó wọlé tó bá ti ṣílẹ̀kùn ẹ báyìí first thing tọmọkùnrin gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kọ́kọ́ smile. Hmm. gbogbo obìnrin tí bàdà bá ń gbé wà wálé. hundred percent hundred hundred kí n máa bínú lóòótọ́ tó o bá wọlé gẹ́gẹ́ bí ọkọ mi tó kàn é dédé má kàn ṣe ẹ̀rín nìkan tú ọ̀gì mi àkọ́kọ́ lọ bí a mọ wá ṣe tìmí ẹ̀jọ̀ tìmí ẹ̀jọ̀ kan máa ah, bébì kí ló ṣẹlẹ̀ ó dòrú ká tó parí bébì kí ló ṣẹlẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ máa bọ̀ ọ́nú ilé hmm. ẹ máa ṣe bíi jàkíṣà ẹ máa ṣe bíi bòtrọ́ àjọjú koko ẹ wá lè ju hmm. ògbójú tọ́lọ́run fi sínú láìfù ẹ̀yin ọmọ ọkùnrin áfíríkà ọlọ́run àbá mi yọ kó òun láì fún nítorí àti gòkè àgbà ló yẹ kájọ máa lé ẹni tó bá dẹ̀ fẹ́ gòkè àgbà kò lè dáàgùn and behind every successful man is a very praying hardworking woman tó wà lẹ́yìn ẹ̀ àwọn hardworking woman tó wà lẹ́yìn ọ̀dọ̀ yín iṣẹ́ kí lẹ́ ń fi wọ́n ṣe iṣẹ́ mm-hmm. ilé mm-hmm. iṣẹ́ ilé náà mọ̀ wọ́n sí tábí ń pò wọ́n hardworking woman ah bros ẹ ṣe dáadáa ẹ ẹ má bínú ẹ ṣe ẹyin tó rò ní bó ṣe ń bọ̀ lọ́dọ̀ tí náà máa ti pa bọ tébù yín torí ẹ̀yin náà ṣe rí àwọn ìwà burúkú kan sodo sọ́wọ́ àwọn obìnrin. a ó sodo sọ́wọ́ wa ẹja lọ break ẹja lọ break ẹjẹ ẹjẹ ká lọ ẹjẹ ẹ ẹ ẹ o ti sọ̀rọ̀ tó wà òkè ẹ wo ẹyin èèyàn ẹjẹ ká mọ tó lọ tó lọ lórí ayélujára kàkàkà ẹ ah irọ́ irọ́ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀. ẹ káàbọ̀ padà ẹ kú gbádùn wa látẹ̀ẹ̀kan o ẹ̀yin ọkọ àtìyàwó tẹ́ ẹ sì jókòó ń bẹ̀ mú kí n kú oríire o ẹ̀yin nìkan ní ẹ̀rù ọ̀bà tẹ́ ẹ fẹ́ kí omi tuntun kó rú nínú ilé yín torí àwọn kan inú á ti bí wọn àti ti pàbọ téèbù lójú wọn wọn á ti sọ pé àwọn fẹ́ máa lọ wọn tó yìí máa padà wá láàárọ̀ làjọ ń mm. gbádùn ara wa irọ́ ni àwọn ò ní yé máa sọ a máa sọ lójoojúmọ́ torí pé kí ni afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n báyìí ọ̀nà òní òjá pàgbàlagbà ń wèrè ètò ojúmọ́ rẹ torí àti lè ní ilé tó dùn ilé tó ṣe é wò ilé tó ṣe é múyangàn òun náà lè tó ojúmọ́ eré ṣe wà sóde àfọ ẹ dákun ẹ já jọ bára wa sọ̀rọ̀ kájọ sòótọ́ ọ̀rọ̀ wọn ní bí ọmọ ìyá méjì bá wọlé wọn hmm. bá kéékèèké jáde hmm. wọn náà lọ parọ́ tọ́ra wọn ní àmọ́ tá a bá wọlé tá a bá jáde tá a bá fajúro dàtí tòsí àti fúnra wa ní àwọn òkodo ọ̀rọ̀ kan sọ hmm. tó jẹ́ pé a gbọ́dọ̀ rí ọgbọ́n kan ń bẹ báwa náà ṣe ń na kinní ọ̀hún títa àlàyé tààlà àwa gan kọ́gbọ́n bẹ́ẹ̀ àwa náà rọgbọ́n kan ń bẹ pàápàá ẹ̀yin tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa gbogbo eléyìí tẹ́ ń sọ òun náà làwa náà fi ń kọ́gbọ́n tó jẹ́ káwa náà máa padà sẹ́yìn pé hmm, ọ̀rọ̀ tí bọ̀dá là wà dẹ̀ sọ já hmm. padà lọ ká lọ báwọn èèyàn sọ. a tún ti padà dé lónìí a ti ń sọ látẹ̀kan ẹ̀yin tẹ́ ẹ̀ sí ń bẹ̀ ńgbà tá a bẹ̀rẹ̀ èèyà ẹ̀tí miss ẹ má jà parọ́ tán ra wa ká máa fi kinní kan bò lójú ẹ̀tí miss ó bá dago méjìlá òru ẹ̀ tún pàdé wa lórí Orísun àtúnwó kìíní ọ̀hún àtúntún ṣe ẹ̀hẹ́n mo ní mo fẹ́ sọ̀rọ̀ yẹn obìnrin máa ti ẹ̀ ẹ́ lè sá. mo rò pé o ti gbàgbé. náà mo fẹ́ gbàgbé gbà tí mò ń sọ̀rọ̀ ọ̀dọ́kùnrin bílẹ̀ kan iná ẹ̀ ń dùn iná ẹ̀ ń dùn ṣe yé ìhẹ́yẹ obìnrin ṣọ́ra fóbìnrin o ọlọ́run á wà pẹ̀lú ẹ. ẹ ìròyìn oríṣiríṣi làwa ń gbọ́ nígbà tí a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní alátìbẹ̀rẹ̀ mo ní gbòógì nǹkan tó máa ń jẹ́ kílé dàrú jù ní àìbalẹ̀ ọkàn bóbìnrin ò bá níbàlẹ̀ ọkàn ó lè lóun lọ tọkùnrin náà ò bá níbàlẹ̀ ọkàn ọkùnrin ò tiẹ̀ ní sọ fún mi pé òun lọ ọkùnrin máa ń sá kúrò nínú. máa ń sá tọ́hún tiẹ̀ ní mú kankan. ẹ ní wọn ò ní mú kankan wọn máa obìnrin ló lè fẹ́ lọ. àwa kẹrù. a máa kó ẹrù díẹ̀ díẹ̀ àbí kó dúró kọ́kọ́ lọ ibiṣẹ́ kó mú di mọ́tò wọlé kó páàkì ẹrù nílé kó jápa hmm. ọkùnrin ò ní mú ṣíṣì kò ní mú pin hmm. ẹ̀mí ẹ̀ ló máa kọ́kọ́ ní tó bá ti wá dórí ibẹ̀ yẹn iná ti jó dórí kókó ni. Mm àwọn ọ̀wà kéékèèké kan wà tóbìnrin máa ń wù tí ò dáa. alẹ́ àná yìí ọ̀rẹ́ mi mú fún ó kí ọ o àjọ wà nílẹ̀ àjọ ń sọ̀rọ̀ mú fún dẹ̀ tí mú fún bá ń ṣàlàyé ọ̀rọ̀ tó bá ti ká lára ó ní bó ṣe máa ń gbọ̀n bẹ́ẹ̀ ló sọ pé ah ẹ ìyàwó fún mi ọdún méjì lòun fi ń bẹ̀ kóun kàn tiẹ̀ fọwọ́ kan tí ò gbà. ẹ hmm. ọdún méjì. Hmm òun dẹ̀ ti bẹ́lẹ̀ dáhùn sọ pé òun ò ní lọ ọ̀tá mọ́ tóun bá wá lọ ọ̀tá tóun bá lọ fún yàn lóyún kọ́. Hmm. ẹ wá béèrè lọ́wọ́ màdámù pé kí ló fà á tẹ́ fi jẹ́ kí bọ̀dá náà gbọ́n mi sí mọ́jọ. ní kò kàn wọ̀ wọ̀ kò kàn wù kó máa lọ ẹ jẹ́ kí èmi dá ẹjọ́ yẹn torí obìnrin lèmi náà tí ó bá ti wù ẹ́ máa lọ. ah kí ló dé máa lọ náà báwo ṣe máa gbé kí dájú máa máa Ah. odidi ọdún méjì. ọdún méjì <laughs> mi ní méjì ah, ah, ìyẹn ẹgbẹ́ kan o ọ̀pọ̀ ọgbà náà ló tún jẹ́ pé obìnrin fúnra lára wọn náà ni wọ́n máa wọ́n mọ̀ wípé kínní yìí baálé mi ò fẹ́ òwe yorùbá dẹ̀ sọ pé ọbẹ̀ tí baálé eléyìí bá jẹ ìyàwó ilé ilé kì í ṣe ìyàwó ilé ò gbọdọ̀ sí o àmọ́ àwọn ìyáálé ilé kan wà bàṣẹ jẹ́ òbí tí so lẹ́rùn ni wọ́n hmm wọ́n á ya ọ̀bùn hmm. àwọn náà ni wọ́n máa mú ọmọ tí wọ́n máa ó tí ì rá ọmọ àwọn ìyá tí wọ́n ń fi oògùn oorun tí wọ́n ń fún ọmọ ara wọn ní. mo kúkú ti gbọ́ rí mo kúkú ti gbọ́ rí wá nítorí ọmọ yẹn ọmọ yẹn ó ti wà hyper jù á wá mú oògùn oorun àwọn cough syrup yẹn overdose. á wá fún ọmọ. Ah! wàá bẹ̀rù rẹ ní ibodè o ó máa bẹ̀rù ẹ̀ ń bodè ni ṣẹ̀rí ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tí yín ò tí ì tán. ní ìpínlẹ̀ èkó ògbóǹtarìgì akọ̀ròyìn kan kọ̀ọ̀kan kan bíi ọdún mélòó kan sẹ́yìn ó ní òun ṣe ìwádìí ìjìnlẹ̀ kan lẹ́kọ̀ọ́ káàkiri àwọn ilé ìwòsàn gbogbo bí wọ́n ti ń ṣe DNA ó lòun ṣe ìwádìí káàkiri ó lòun wá rí wípé ó ju ìdásí méjì ká sọ pé ìdá méjì nínú ìdá mẹ́ta àwọn tí wọ́n wá ṣe DNA yìí ló jẹ́ pé wọ́n máa ń bá ẹ̀kún lọ ni tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn obìnrin ni wọ́n máa ń jẹ̀bi. ibùdó hmm. fọ ìlú lágbára o. Hmm. ìtorí báwọn àgbàlagbà náà ṣe máa ń sọ pé obìnrin ló mọ bàbá ọmọ. bẹ́ẹ̀ni. bí ìjẹrin wọ́n ní. Eh, fúbọ́là kan ní orílẹ̀-èdè Ghana lẹ́yìn ọdún mọ́kànlélógún twenty one years lẹ́yìn tí wọ́n ti ṣe ìgbéyàwó òun ni bọ̀dá ló ṣe mọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tíyàwó òun bí kì í ṣe tòun. Hmm. ìyàwó ìdẹ́lẹ̀ ó lè níláárí kó máa tọ́jú ilé kó máa gbálẹ̀ kó máa fọṣọ kódà ó lè máa kó fọ́kọ. Hmm. Mm. àmọ́ kí ló bani lọ́kàn jẹ́ ju ẹni tí èèyàn bá fi ọkàn tán báyìí ó wá di pé irú èèyàn bẹ́ẹ̀ gangan ló máa jáde tàn án. Hmm. tó bá rántí wàá rí i pé ká tó bẹ̀rẹ̀ ètò mo sọ kinní kan pé àwọn nǹkan wo ni ó lè fà á pé kéèyàn fi ìgbéyàwó kó ṣe kó máa fi ìgbéyàwó sílẹ̀ wà nù ìgbéyàwó yẹn ṣùgbọ́n ó ń wò pé ayọ̀ kan wà níta tí mo fẹ́ lọ mú hmm. ọ̀rọ̀ yẹn ó pọ̀ gan kò ń ṣe nǹkan tí èèyàn kan lè mú nílé lè já irú àwọn tó jẹ́ pé agbe kìíní ìṣímọ́ lórí pé ọmọ nínú àwọn ọmọ kò ń ṣe ọkọ lónìí irú àwọn yẹn tẹ́ bá pè wọ́n jókòó ìbéèrè tẹ́mi máa kọ́kọ́ béèrè ni pé àjọṣepọ̀ tó di ọmọ yìí ìgbà wo ló ṣẹlẹ̀ torí tó bá wà nínú ìgbéyàwó ọ̀nà norms kò yẹ kó lọ síta kò ṣe nǹkan kan so ìgbà wo ni kinní yẹn ṣẹlẹ̀ kí ni nǹkan tó fà á kí ló sún ẹ débi pé kìkì ní ìṣẹ̀lẹ̀ rárá débi tí ò ti ẹ̀ dán mọ́ nígbà tó wá fi di pé ẹ máa ṣe tó máa fi di ọmọ yẹn kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ pé oṣù wá jókòó wá òpè jẹ́ ń tì sí baálé mi lọ́rùn. ìgbà míì gan tí ìṣẹyọ kan tí ìṣe méjì. tí ò ní jẹyọ kan àwọn èèyàn lẹ́mìí ṣá. àkàntì ẹ̀wọ̀n èmi ẹ̀yin obìnrin o ẹ̀yin eléyìí tó ní ẹ dákun ẹ̀yin obìnrin tó jọ pé ẹ̀yin ti rí oríṣiríṣi ìrírí ẹ lè bá wa tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ o Orísun TV lórí Instagram lórí YouTube lórí Twitter lórí Facebook bóyá ká tiẹ̀ wá obìnrin gbòógì àlejò àgbà kan mm. ká gbé wa tó máa jóbìnrin lọ́sẹ̀ tó ń bọ̀ mm. tí wọ́n lè bá wa sọ̀rọ̀ pé kí ló máa ń fà á tí obìnrin fi máa ń yọ ẹsẹ̀ síta mm. lẹ́yìn tí wọ́n bá ti wà nílé ọkọ. ṣé ẹ mọ̀ pọ́rọ̀ ìpínyà gangan là ń sọ ní ohun tí ó gbajúgbajà jùlọ nínú ìpínyà òun ni pé atọ́kọ̀ ìbá ti ń nà ẹ tètè sá máa sá lọ ẹ tí ó bá ti ṣe kíní kan ó ti di pé ó ti ń ṣe kíní kan ó ti fẹ́ máa mú ẹ̀mí ẹ̀ lọ sá lọ kò ń ṣò nìkan hmm. ni nǹkan tó máa ń fa wàhálà nínú ìgbéyàwó ẹlòmíì máa ń ní heart attack lórí pé ọkọ mi ṣẹ́ mi lé ní mo dẹ̀ sọ fún kò tiẹ̀ bìkítà ó tún sọ fún mi pé ó ṣe máa sọ pé mo ṣẹ́ ṣé ó yẹ kí kíní yẹn dùn ẹ́ ni àwọn nǹkan ńláńlá bẹ́ẹ̀ yẹn tó yẹ pé á dẹ̀ máa pa obìnrin yẹn sára díẹ̀díẹ̀ àwọn nǹkan tó máa ń jẹ́ kí ẹrù máa ń bà wọ́n gan láti pa àwọn fẹ́ lọ nìyẹn àwọn òpin tó máa ń ní kí lọ́kọ ẹ ṣe kò nù ẹ́ ó ń tọ́jú ẹ ó ń sanwó iléèwé aláṣejù ni ẹ́ ní tí gbogbo èèyàn máa sọ nìyẹn bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkọ ó ní àìbalẹ̀ ọkàn tó sọ níbẹ̀rẹ̀ yẹn àìmúyẹ ọkùnrin ni ò ní ìbalẹ̀ ọkàn tẹ bá dẹ̀ béèrè àní ṣé ìyàwó ẹ̀ ń bú ẹni àkókí ń bú mi ṣé kò kì í dáná ni ó ń dáná ṣùgbọ́n àìmúyẹ àwọn nǹkan kéékèèké mi tó yẹ kó máa ń fa heart break tẹ́yà máa máa dùn yàn tó yẹ pé ó máa fa heart failure gan-an fún ọkọ àti ìyàwó àwọn nǹkan tá a yànnàná lè ní nìyí a sọ̀rọ̀ nínà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ nínà sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn kíkì ọ̀nà ìyàwó wa kú àwọn àti sàn yẹn ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké tó jẹ́ pé ó máa ń fa wàhálà nígbéyàwó táwọn èèyàn kì í ronú tó bá ti ń di pé ó ti ń ba àìlera jẹ́ kéèyàn tètè bá ẹsẹ̀ sọ̀rọ̀ ni bá ẹsẹ̀ sọ̀rọ̀ dẹ sọ̀rọ̀ síta sọ̀rọ̀ síta tó bá ti ń di pé ọ̀rọ̀ ló máa bí ẹ pé kí ló dé ẹ̀ tó ló fẹ́ kúrò lọ́dọ̀ ọkọ ẹ àbí kí ló dé tó fẹ́ kúrò lọ́dọ̀ ìyàwó ẹ sọ̀rọ̀ síta pé nǹkan báyìí báyìí báyìí ló fa wàhálà lóòótọ́ lóòótọ́ àwọn èèyàn lè bu ẹ pé ṣé nǹkan délé ń jà yìí nǹkan kínkínní tí ò ní ìtumọ̀ yìí ó lè má ní ìtumọ̀ sáwọn ó dẹ̀ ní ìtumọ̀ sí ẹ ṣùgbọ́n ìwọ gbọ́dọ̀ mọ̀ lọ́kàn ara ẹ pé orí tiẹ̀ gangan ló fẹ́ ṣọ́ orí tiẹ̀ ló fẹ́ ṣọ́ àwọn èèyàn ní àti failure anyhow tọkàn máa dédé ṣubú wọn ní kò dẹ̀ sí nǹkan tó ṣe o ó wà òkè náà ilé ara ẹ̀ ló ń gbé ó ní mọ́tò tó dáa ó wà òkè ìyàwó ẹ̀ kìíní kan àwọn ọmọ ẹ̀ kìíní kan wọn dẹ̀ ní mọ̀ pé àwọn nǹkan kéékèèké ìgbà míì ó ṣẹ̀ ní ọkọ mi tọkọ dẹ̀ máa sọ fún àmọ́ bínú ṣé mọ̀ pé àwọn ọkùnrin wá tútù kìíní yẹn ṣe ṣé mọ̀ pé kìíní yẹn lásán lásán ó lè fa wàhálà sí àgọ́ ara obìnrin táwọn ẹ̀yin ọkùnrin tẹ̀ dẹ̀ mọ̀ ó dà same thing náà ni pẹ̀lú àwọn obìnrin pé ọkọ mo máa sọ fún yín pé àní mi ò fẹ́ kìíní ìṣe a ní mi ò fẹ́ kinní ìṣe ẹ máa wò pé nǹkan kékeré lásán kí ni nǹkan tó máa ń ṣe wá gan tí àkíní lè sọ pé òkè torí pé ọkọ mi ò fẹ́ mi ò fẹ́ ṣe é mọ́ torí pé ìyàwó mi ò fẹ́ mi ò fẹ́ ṣe é mọ́ ẹ wo kò sákòókò mọ́ <laughs> kò sákòókò mọ́ bàbá ọkọ máa lọ lé. fà á lọ ká máa fà á lọ báyìí ó dá mi lójú pé ọ̀pọ̀ èèyàn náà ló sì ń gbọ́ wa báyìí jẹ́ pé wọ́n lè má fi etí ibi tí ó ń gbọ́rọ̀ gangan kí mm. wọ́n fi gbọ́ àkójẹ́ ibi tí wọ́n ti ti kíní tìrìbọ̀. owó elépo. ó lè jẹ́ òní náà ni wọ́n máa kọ sí wa àmọ́ àwa ṣe tiwa adẹ̀gbàládùá pé gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ a lè ṣe àwa àtẹ̀yìn a jọ ṣe wá láǹfààní mm. tí ẹ rí bórílẹ̀-èdè bá fẹ́ dáa bí ìlú bá fẹ́ sunwọ̀n àtinú mọ̀lẹ́bí òun ni gbogbo ẹ ti máa máa bọ̀ mm. ṣe rí àwọn ọmọ tí wọ́n yàn tí wọ́n yanjú ìmí inú wọn gan yìí gidi o mm àwọn tí wọ́n wá lòbí àwọn tí wọ́n wá lòbí ẹ dákun ṣe ń tọ́jú àwọn ọmọ yín dáadáa irú ayé wo lẹ̀ ń lò báwo làwọn ọmọ yín ṣe ń kẹ́kọ̀ọ́ lára yín àwọn nǹkan wọ̀nyí mo fẹ́ máa fi sínú ọpọlọ wa inú mẹ̀dúlá ọ̀bùlọ̀ǹdàkà wa ká máa fi máa ṣe operation lójoojúmọ́ àwa ṣe tiwa lónìí àfẹ́ máa lọ ilé tiwa o Akínyẹmí ọmọ Johnson yín èmi ń kí yín o wípé ẹ dákun ẹ bá ń tọ́jú mọ́mì ẹ bá ń tọ́jú dádì àwọn ọmọ ọ̀dẹ yín ẹ dákun ẹ bá ń tọ́jú wọn ire la fi pàdé o. sọ anna adenike babatunde annie fingers ni mò ń sọ fún yín pé tó bá ti fẹ́ mẹ́mi lọ ẹ jẹ́ kí ìpínyà ó wà díẹ̀ ẹ kàn gáfárá fúnra yín díẹ̀ ní gáfárá díẹ̀ náà ni tí ó bá ti ń jẹ́ pé ẹ ti ń lù ú lójú kan kò fẹ́ rí bẹ́ẹ̀ ó dáa káfíńre pàdé o.